وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا عباد الله lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti mú kí a jẹ́ ọ̀kan nínú ẹni tí ó dá léèyàn tó sì mú wa wá sí ilé ayé adélé ayé ọlọ́run ọba ní ká máa bẹ láyé títí di ìgbà tí à ń gbọ́ra wa yìí oore ńlá gidi òun náà lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ṣe fún wa ọ̀n bẹ nínú àwọn èèyàn. ẹni tó jẹ́ ike ìrọ̀lẹ́ àjọ jẹ́ ọjọ́ kan náà wọ́n bí wa ṣùgbọ́n làwọn ọba ọ̀kadàrà kó wọn pé ìjọ méjì láyé ọ̀n nínú wa ẹni tó lọ ní kí wọ́n dàgbà débì kan ṣùgbọ́n tó ṣe pé àwọn ti lọ nínú ilé ayé wàá rí àwọn ẹni tó dàgbà jù ọ lọ wàá ẹni tí wọn náà dàgbà jù lọ wàá sì rí àwọn ẹni tí ẹjọ àti wálé ayé báwo láti ṣe filé ayé lẹ̀ òun náà ní tọ́ yẹ kí gbogbo ẹni tó bá ní làákàyè kó máa ronú nípa rẹ̀ irú àtúbọ̀tán wo ló ń bẹ fún ọ sátúbọ̀tán tó dáa ni àbí àtúbọ̀tán tí kò dáa àwọn aṣíwájú wa rere àwọn ajẹ́ni tó ṣe wípé wọ́n máa ronú nípa kíní ó di àtúbọ̀tán àwọn ẹ̀rù sì máa bá àwọn jọjọ nípa àtúbọ̀tán tí ọ̀dà ńlọ́fà ló fi jẹ́ kí wọ́n máa sọ́ra sí wọ́n á máa sọ ìwà hù ọ̀dájú gbogbo ẹni tó bá ń ronú nípa nǹkan tó ti ṣe síwájú nínú ilé ayé ẹ̀rù ọlọ́run ọba ọmọ àbá nítorí pé àwọn nǹkan tá a ṣe síwájú yẹn tó bá jẹ́ ń tọ́ da ẹ̀rù ọba wa sáà rí ládàá rẹ̀ gbà báwo wá ní táwọn nǹkan yẹn tí wọ́n bá jẹ́ ní tí ọ̀dà tí ò sun wa ǹjẹ́ àwa ti gbé bí torí ẹ̀ ní làwọn olùmọ̀fi sọ wípé qulubul abrari mu'allaqatun bil khawatim yaquluna bimadha yukhtamu lana wọ́n ní ọkàn àwọn ẹni rí ó máa ń sọ̀rọ̀ sí ara àtúbọ̀tán kí ni ń tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tí ó jẹ́ kó jẹ́ àtúbọ̀tán wa kíláàsì tí ó jẹ́ àṣekágbá eléyìí tá a ṣe tá a tún ní sèmí ìmọ̀lẹ́yìn rẹ̀ wa qulubul muqarrabin mu'allaqatun bisawabiq yaquluna madha ní ìgbà tí ọkàn àwọn ẹni tó ṣe pé àwọn súnmọ́ lọ́wọ́ bá ọ̀rọ̀ máa ń táwọn ti ṣe síwájú. Si wọ́n máa bira wọn léèrè gbogbo gbà kí ni nǹkan tá a ti ṣe síwájú ṣé ń tá a ṣe síwájú sún wọn sọ́dà ṣé ń tá a ṣe síwájú irú rẹ̀ ní téèyàn máa ṣe téèyàn máa fi bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run àbí àṣedáràn àṣejìyà iná ní tó ti síwájú fáwọn kan nínú sallallahu alayhi wa alihi wa sallam ó ń sunkún wọn á bi léèrè wọn ní kí ni ń pa yín lẹ́kún ó ní sami'tu rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam yaqul inna allaha qabada khalqahu qabdatayn faqala haula'i fil janna wa haula'i fi nar rawahu ahmad bisanatin sahih. ولا أدري في أي القبضتين كنت أني على النبي صلى الله عليه وآله وسلم إن تنقى ملكون قصيك ọlọ́wọ́n bá gba gbogbo àwọn ẹ̀dá rẹ̀ mú ní gbígbámú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gbígbámú alákọ̀ọ́kọ́ ọlọ́wọ́n ẹni tí mo gbámú yìí àwọn ọ̀jẹ̀ ọmọ àlùjànnà gbígbámú ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́n láwọn ẹni tí mo gbámú yìí ọmọ aná làwọn ẹ wá mọ̀ ń sẹ́ ń sunkún àìmá inú gbígbámú èèwọ̀ nínú méjèèjì ni mo bọ́ sí lọ́jọ́ náà iná ní nǹkan tí ń pa mí lẹ́kùn ṣé nínú àwọn ẹni tí ọjọ́ máa ná ni mo bọ́ sí ńjọ́ náà ni àbí inú àwọn ẹni tí ọjọ́ máa jẹ́ nà eléyìí tó bá yẹn lẹ́rù ó tó mú àgbàlagbà ronú kó dorí kodò nítorí pé à ń lọlé ayé à ń gbádùn à ń lọlé ayé à ń rí lẹ́tẹ̀ ṣùgbọ́n nìkan nínú wa kò lè sọ fún wa báwo la tún bọ̀ tó wọ́n jẹ àfi ká pọ̀ ládùúà kọ́lọ́ ẹlẹ́dàá wa kó jẹ́ kí àtúbọ̀tán wọ́n dáa kọ́lọ́ ẹlẹ́dàá wa kó ṣe ìbùpadà sí wa lálùjánnà alimami Sufyan as-Sawri ta'ala àwọn náà ń sunkún wọ́n ń sunkún wọ́n á bi wọ́n léèrè wọ́n ní kí ni ń pa yín lẹ́kùn wọ́n ní ẹ̀rù ló ń bà wọ́n akhafu an akuna fi ummil kitabi shaqiyya ẹ̀rù ń bà mí kọ́mẹ́jẹ pé nínú al-lawhil mahfuz tírà ti ń bẹ lábẹ́ ẹ̀sọ́ tẹ́dà ọlọ́run bò lè yí nǹkan kan padà nínú rẹ̀ kọ́mẹ́sì pọ̀ lórí ibú iná ni wọ́n kọ mí lẹ̀ pé mò ń jẹ́ nínú alóhìn màfóòdù yìí eléyìí ni ti ń bà mí lẹ́rù wọ́n tún sunkún wọ́n bi wọ́n léèrè wọ́n ní kí ni ń pa yín lẹ́kùn alimami sawuri wọ́n ní ọkọọfu an uslabal imaana indal maut ló ń bà mí o kọ́mẹ́sẹ̀ yìí pé. wọn gba imani kú lọ́dọ̀ mi nígbà tí kú bá dé kó wá jẹ́ pé màá kó filé ayé sílẹ̀ lẹ́ni tí ò ní imáni ọlọ́run má fi sàdánwò fún Muhammad alayhi wa alihi wa sallam ohun tó dẹ́rù bá ní ó tún wá nínú ọ̀kan nínú àwọn àdìsí yìí wa ní nínú àdúrà rẹ̀ ó máa ń ikú ya muqallibal qulub thabbit qalbi ala dinik ìrẹ Ọlọ́run ọba ọba tí máa yí ọkàn padà bọba ti ṣe fẹ́ mú ọkàn mi dúró lórí ẹ̀sìn rẹ nítorí pé wánú àdéhùn mi ikú anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo àwọn ẹ̀dọ́ Ọlọ́run bá ti ṣe pọ̀ tó yìí ọkàn gbogbo wa. àárín méjì nínú àwọn ọmọ àkọ́ ọlọ́run iná ni gbogbo ọkàn yìí wà ọlọ́run àmọ́ yí àwọn ọkàn ti ṣe fẹ́ ọlọ́run dákun darí ọkàn wa lọ sídìí ẹ̀sìn rẹ ọlọ́run ẹ̀rí ọkàn wa kúrò nídìí mímá ṣe ọ́ má ṣe ní kèfèrí má ṣe ní nǹkan nínú àwọn nǹkan tó máa ń ṣe sábàbí kátùnbọ̀tán má da kí àlámàrí èèyàn kó burú kí èèyàn má rí ibi dé sí lẹ́yìn ìgbà tó bá kú yàtọ̀ sí iná. nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni fasadul mu'taqad fasadul mu'taqad wa ta'abbudu bil bid'i wọ́n ní kí àdìsọ́kẹ́yàn ìgbàgbọ́ èèyàn kọ́ bàjẹ́ kọ́ bálùmà kó polúkúrú mọ́só ìgbàgbọ́ kígbàgbọ́ lóní àdìsọ́kàn kádìsọ́kàn ló ń gbé ká kó tún wá jẹ́ wípé àdádálẹ̀ lásán ló ń fi ṣẹ̀sìn ó sì yéé fi ṣẹ̀sìn títí tó fi kú kúrò láyé gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ àtúbàtà burúkú lélẹ́yìí o. ibò padà sí tí ọ̀dà nírú àwọn olúwa rẹ̀ ni wọ́n bára wọn àwọn ẹni tó jẹ́ aládàádálẹ̀ àwọn ẹni tó jẹ́ pé àwọn wọ́n kọ ìpàkọ́ sí ìlànà anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bọ́fẹ́ kó ṣe pé àwọn náà ń janú sọ pé ìsìláàmù làwọn ń ṣe ṣùgbọ́n ìdí àdádálẹ̀ làwọn wà àwọn eléyìí àwọn ní iyèméjì máa dà láàmú lọ́pọ̀lọpọ̀ àwọn sì ní ọ̀rọ̀ wọn kì í lójútùú rárá ní ìgbà tí ikú bá dé wá bá wọn sábàbí ni pé ìgbàgbọ́ wọn kì í ṣe ìgbàgbọ́ tó sunwọ̀n bẹ́ẹ̀ náà ni ọkàn wọn ọkàn tó burú ni ọkàn tí kò gbádùn ni àárẹ̀ ń bẹ nínú ọkàn wọn àárẹ̀ ìṣojú. E àti àwọn ààyè méjì kọ́dà nígbà míì ní ìgbà tí ikú tó bá dé wá bá aládàádáálẹ̀ ọlọ́run á máa ṣe àfihàn irọ́ aburú àìdá eléyìí tí ń retí rẹ̀ tó bá ti kú pínrín eléyìí ọwọ́ àmú kọ́ wá jẹ́ ẹni tó ṣe pé ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú yóò máa jáde lẹ́nu rẹ̀ ẹ máa rí àmì kó ti sọ̀rè sínú ó ti sọ́kanù níbi pé òun ò rí kí ọlọ́run báwo ló ti ṣe fẹ́ rí kí ọlọ́run ọlọ́run ọba tó fẹ̀sìn ránṣẹ́ tó ní ká ṣe tí wò ó ṣe bó ti ṣe fẹ́ ká ṣe ọlọ́run tó fà náà fi ránṣẹ́ tó ní ká wà wò kọ́ ṣe rẹ̀ tí wọ́n ọlọ́ọ̀kọ̀ ò ní ànábì wà wò àwọn ẹlòmíì ni wọ́n ti fi dípò ànábì. àwọn ẹlòmíì ló gbé sípò ànábì sallallahu alayhi wa tí ìwọ ń tẹ̀lé àwọn lọ ń tẹ̀lé ìlànà wọn kìí ṣe tànábì wa sallallahu alayhi wa alihi wa ẹni tó bá rí báyìí àtúbọ̀tán àwọn ẹsẹ̀ burú alámàrí wọn ẹsẹ̀ bàjẹ́ wọn ò ṣe ní padà parí ọ̀rọ̀ wọn sínú náà ẹni tó ń tẹ̀lé ànábì wa àwọn làwọn ẹni tọ́lọ̀ bá máa dúró ṣinṣin lórí òdodo lórí òtọ́ lórí ẹ̀sìn ní orí òdodo lórí dáadáa ní ìgbà tí ikú bá dé wá bá wọn nítorí pé ọ̀kan nínú wọn kò sí àmì ìwò náà tó lè bá wọn nínú ìgbésí lẹ́sìn tí wọ́n lọ́rọ̀ kò ní yí padà ẹ rí i pé ìlànà wọn ò ní fi gbá paarọ̀ àwọn eléyìí kò sí àdánwò kò sí àmì ìwò tó lè bá wọn àwọn èèyàn mì wọ́n títí àwọn èèyàn ò ṣe wọ́n sí basibo lójú ọ̀nà kí wọ́n lè bá fi ìgbàgbọ́ wọn sílẹ̀ ẹ̀rí pé wọn ò ní fi sílẹ̀ gbogbo wọn pátá ẹ̀sìn yìí yóò jọ wọn lójú gbogbo nǹkan lọ ẹ̀sìn wọn yóò jọ wọn lójú gbogbo nǹkan ilé ayé lọ wọn ò ní nǹkan kan tó ṣe pé wọ́n lè fi pààrọ̀ ẹ̀sìn orí ẹ̀sìn wọn ni wọ́n dùn ẹni tí ń fi ìyà jẹ wọn wọ́n máa wò pé tí ìyà bá jẹ débì kan yọ padà fi ẹ̀sìn rẹ̀ tó lòún ṣèyún sílẹ̀ ẹ̀sìn abila lọ́wọ́ ìyà burúkú yọ padà fi ilẹ̀ náà ni ṣùgbọ́n ẹni tó ní ìmánì tí ń bẹ lórí kìtàbù wa sunna kọ̀mọ̀ ní fi ìmánì yìí sílẹ̀ nítorí pé òdodo ló ń dì mú ìlànà anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallama ló ń tẹ̀lé báyìí ló ti ṣe ń bẹ láti ọjọ́ tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti mú kí ẹ̀sìn islam kó máa bẹ tó ti rán anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ọba àwọn rómawa hirakul ó sọ fún abu sufyan ibn harb ní ìgbà tí abu sufyan tó sì ń bẹ ní kèfèrí ó bi léèrè nípa àwọn ẹmẹ̀wà àwọn sàhábà nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní aliyarudu axadun minhum can diinihi bacda an yadkhula fiihi hal yartaddu axadun minhum can diinihi bacda an yadkhula fiihi sakhatan lah ǹjẹ́ àwa nínú àwọn ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam tí wọ́n máa sọ pé àwọn ò ṣe ìsìláàmù má lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹ́ mùsùlùmí nítorí ìkórira àti ìbínú ẹ̀sìn yẹn bí abu sufyan tó ń ti pé kèfèrí ni nígbà yìí onílà kò sẹ́nìkan máa fi ìsìláàmù yẹn sílẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti gbẹ̀lẹ́sìn eléyìí túmọ̀ sí wípé àwọn mùsùlùmí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gba islam wọn kì í fi islam sílẹ̀ àwọn mùsùlùmí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti di ojú ọ̀nà ànábì sallallahu alaihi wa sallam mú wọn kì í fi sílẹ̀ Hirakulu náà wá dáhùn wọn ni kadhalika al-iman idha khalatat bashashatuhu al wọn ni bẹ́ẹ̀ ni imáni rí o. ní ìgbà tí imani tọba ti lúpọ̀ mọ́ ọkàn imani kìí kú lọ́kàn máa o báyìí ni ẹni tó di òdodo mú wọn kìí fi òdodo sílẹ̀ rárá kò ní tìtorí pé àmì wò dé àrí tó ṣẹlẹ̀ kó wá sì torí rẹ̀ kó fi imani rẹ̀ sílẹ̀ àwọn ẹni tó ń tẹ̀lé sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn ló máa ń ṣe sùúrù jù. àwọn ló sì máa ń dúró ṣinṣin jù lórí ọ̀rọ̀ wọn ìgbàgbọ́ wọn àti ìṣesí wọn ti ìmánì àwọn aládàáda lẹ́wẹ̀ àwọn náà ẹni tí máa tètè fi ẹni tí wọ́n ń bẹ lórí rẹ̀ sílẹ̀ àwọn ni iyèméjì máa yọ lẹ́nu àwọn náà làwọn ẹni tó ṣe wípé àìṣedédé ó máa ń bá wọn nínú ìgbésí ayé kò sì ní yé máa bá wọn lọ títí tí wọ́n fi di pé wọ́n kú wọ́n kú kúrò nínú ilé ayé mélòó mélòó nínú àwọn ẹni tó ṣe wípé wọ́n fi ojú ọ̀nà òdodo sílẹ̀ wọn ọ̀tọ́ wọ́n fi ìlànà ọ̀nà máa wọn ọ̀tẹ́lé tọ́jà pé àtúbọ̀tán burúkú òun náà ni wọ́n bá kúrò nínú ilé ayé wa yìí báyìí wọ́n sọ nípa ẹnìkan wọ́n ń pè ní ibn al-farid ọ̀nà ni umar ibn ali alhamawi arákùnrin yìí ó lólé ayé bí ó ti se dá ó lò ti se burú ọjà ẹni tó ṣe wípé ìsọkúsọ ìwíkúwé òun náà ní sọ nípa ọlọ́run ó fìgbà kan sọ ikpe gbogbo nǹkan tá à náà lọ́lọ́run ó tún fi gbà míì sọ pé ọlọ́run tiẹ̀ ti lúpọ̀ mọ́ gbogbo nǹkan gẹ́gẹ́ bí iyọ̀ ti ṣe máa lúpọ̀ mọ́ mi láàní da iyọ̀ yàtọ̀ sómi má gẹ́gẹ́ bí ṣúgà ti ṣe máa ń mọ́ mi tí ó pòórá sínú omi ó ní bẹ́ẹ̀ lọ́lọ́run ọba rí lára gbogbo ẹ̀dá ní ìgbà tí ikú arákùnrin yìí dé ah, ọlọ́run ẹlẹ́dàá wa ó mú ìpájú bá a. ó mú wàhálà burúkú bá ibi tí ń ran kàkún wọn bára òun kò bára rẹ̀ ń bẹ́ẹ̀ ibi tó fojú sí ọ̀nà ọ̀bá bẹ̀ lọ orí ibú lọ lórí ibú padà sí omniyatun dhafarat nafsi biha zamanan wal yawma ahsabuha adghasa ahlami ó ní gbogbo ohun tí mo fojú sí. ike màá rí ní dáadáa tí mo fi ń sọsọkúsọ tí mo ń wéwèé kówè tí mo ń fẹnu wọ àlìjánà ni mo rò pé màá wọ gidi ni mo rò pé màá ń sọ ibi tí mo fojú sí pé wọ́n bára mi ami bára mi ń bẹ ó ti dà alá alá lásán bẹ́ẹ̀ ni wọ́n a máa wí fún wọn náà ó ká hárí lónìí wọ́n ń So ọfọwọdìtì wọn ń sọ fún ọ pé ń tọ́ wà lórí rẹ̀ kì í sọ́nà àdádálẹ̀ kì í ṣe ń tà tẹ́bàtì orí ibú lásán ni wọ́n máa ń ṣe mẹ́ẹ̀ wọn kì í ṣoríire nídìí àdádálẹ̀ ìlànà tànàbì sallallahu alayhi wa sallam òun làwọn olóríire ni làwọn á dì mú tí wọ́n sì wáyé kọ̀rọ̀ ẹ̀kẹ́ tí wọ́n wà á máa kọ́ mọ́ bàbọ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n pè ọ́ ọlọ́ọ̀gbọ́n wọ́n wíwíwí ọlọ́ọ̀fẹ́ ọwọ́ kú sórí gbogbo pálapàla ó kú sórí gbogbo rádaràda eléyìí tó gbélé ayé rẹ tó gbèsè báwo ló ti ṣe wá rò pátùbọ̀ náà rí ọ̀dà báwo ló ṣe rò ìpè dáadáa lọ́ba kúrò nílé ayé dáadáa lọ́ba lẹ́yìn ìgbà tó bá kúrò nínú ilé ayé yìí àwọn ọlọ́wọ́n bá kí sálábòsì ẹ má fi lọ́kùlọ̀ lọ́lọ́run kẹ́ ẹ máa wá wò pé rí dáadáa gbà lọ́dọ̀ rẹ̀ ẹ má lólé ayé bí ẹ má lólé ayé bí ò ti ṣe dáa kẹ́ ẹ máa wá rò yí pé dáadáa ní ọ̀padà já sí fún yín nítorí pé tó o bá ti kọ̀ láti tẹ̀lé lànà ẹni afẹ̀sìnrán kò sí tàbí ṣùgbọ́n wàá múlẹ̀ wàá mọ́fo ò ní rí dáadáa gbà láyé dáadáa ò ní jẹ́ tẹ́lọ̀ lọ́kìyàmù ilé jẹ́ sábàbí ńlá nínú sábàbí tí máa mú kí àtúbọ̀tán burú tí máa mú kéèyàn padà sórí ibú tí wọn náà bá wo àyíká rẹ ó rí i pé àwọn ẹni tí wọn ń sanko kátùbọ̀tán àwọn má da káwọn má bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ wọn kọ̀ lọ jantirẹrẹ ó ṣeni láàánú pípọ̀ wípé àpàtì ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ ń gbé kaná ọ̀pọ̀ ẹ̀ máyé ẹni ń fi ìtakùtà ọlọ́run takùtà nábì sallallahu alayhi wa sallam nífi ń lọlé ayé ọwọ́ alẹ́ ò pé síbẹ̀síbẹ̀ dáadáa lòun ó rí gbà lọ́dọ̀ ọlọ́run nígbà tí èsì pé títà wọn ń tà lápẹ̀ ẹni tó bá lówó gbogbo wọn ní òrìrà kàlà sábàbí kejì nínú sábàbí tí máa jẹ́ sábàbí tí àtúbọ̀tán fi máa burú. Ona ni ní kọjá pé látìpìlẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ọlẹ ìgbàgbọ́ rẹ̀ ọlẹ awa ààrí gbogbo ní tí wọn máa fi wo nǹkan tó bá wẹ tí sọńtọ wẹ di tó tóbi téèyàn ó fi rí dáadáa tí wọn bá fi wá ìmánì lára rẹ̀ wọn ò fi ní wọn ò ní rí nítorí pé ìmánì yẹn ọlẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìmánì mùnáfíkì ìmánì èké ìmánì ẹni tó fẹnu gbàgbọ́ ṣùgbọ́n tí ìgbàgbọ́ òdi ọkàn rẹ̀ alágàbàgebè ni ọ́ olùjòjìjẹsọ ni ọ́ ọ̀ ń tanra rẹ̀ ó rò pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ ń tàn ìgbàgbọ́ òun ò sí pẹ̀lú ẹ̀ nítorí pé tán bá ń sọ̀rọ̀ gbàgbọ́ ìwọ náà ma ìhà tí gbogbo ara rẹ̀ kọ sí àtinú àtòdè rẹ̀ ọmọ àti ara rẹ kọ sígbàgbọ́ òdodo ara rẹ kọ ìgbàgbọ́ òdodo ara rẹ kórìíra àgbàgbọ́ òdodo ìṣesí rẹ ọjọ́ àwọn ẹni tó gbàgbọ́ kò tiẹ̀ sí ìgbàgbọ́ òdodo lára rẹ rárá bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ rí wàláhì munafikuna fakat munafiki lásán oná lọ́pọ̀lọpọ̀ wọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ bíi ti wulẹ̀ ó kéré ma ọ̀pọ̀ àìmáyé wọn nǹkan míì ni wọ́n ń ṣe kìí ṣe ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ òsì fún ọ ìgbàgbọ́ yìí ọlẹ lọ́kàn rẹ tẹ́lẹ̀ náà ìwọ tó ṣe pé ìgbàgbọ́ ọlẹ nínú ọkàn rẹ o tún wá jẹ́ ẹni tó ṣe wípé ìfẹ́ ilé ayé ọgbà ọkàn rẹ ọgbà jókòó ọgbà ọkàn rẹ jókòó ó sì ń hàn láwọn oríkèé ara rẹ ayé àti tí ń bẹ nínú rẹ lásán iná lọ fálà fún un àwọn olùmọ́ni bí ìgbàgbọ́ òdodo bá ti ti lẹ sí bẹ́ẹ̀ ni ìfẹ́ téèyàn ní sọ́lọ̀ máa lẹ téèyàn bá ti jẹ́ni tí ìgbàgbọ́ rẹ̀ lẹ ìfẹ́ tó ní sọ́lọ̀ yọ lẹ jọjọ bó ti ṣe wá jẹ́ ẹni tí o fẹ́ràn ilé ayé jọjọ tí ìfẹ́ tó ní sọ́lọ̀ tóun náà lẹ kò sí tàbí ṣùgbọ́n ìfẹ́ tó ní sáyé òun ọ̀ lágbára ìmánilẹ ìfẹ́ téèyàn ní sọ́lọ̀ yọ lẹ lódì kejì ìfẹ́ tó ní sílẹ̀ ayé òun wà lágbára nígbà tí ìfẹ́ tó ní sílẹ̀ ayé bá ti lágbára tí ìmánì ti lẹ ìfẹ́ tó ní sọ́lọ́n ó ti ń pòórá a rí i pé kò ní sí ìfẹ́ ọlọ́run rárá rárá má nínú ọkàn rẹ àyàfi kọ́kàn jẹ́ pé ntọ́ ń bẹ́ mi rẹ sọ wọ́n mà ní kíní kan jẹ́ gbàgbọ́ wọ́n mà ní kíní kan jẹ́ fi ọlọ́run ìlókùtì ọmọ hàn lára rẹ torí ẹ̀ àní rí orí pa àgbàgbọ́ òdodo lára rẹ rárá má àní rí orí pa àgbàgbọ́ òdodo lára rẹ rárá má ò ní lè takò ẹ̀mí rẹ nípa àfẹ́kùfẹ́ tẹ̀mí rẹ bá ń fẹ́ ò ní lè takò ọkàn rẹ nípa àfẹ́kùfẹ́ tọkàn rẹ bá ń fẹ́ ò ní lè gbéra rẹ jìnnà sójú ọ̀nà ṣètọ́nì má wàá di bàbá àtàlẹ́ wọn nídìí kátàkùtọ̀ lọ́n kátàkùtà nàbì wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ọwọ́ amú ọ tẹ̀lé sínú mímá tẹ̀lé fẹ́kúfẹ́ ọkàn gbogbo ntọ́kàn rẹ bá ti ń ṣe lọ́sọ̀ọ́ fún ọ ó rí i náà lọ́ọ́ máa gbogbo ntàṣetọ́ ni bá ti ń yàwòrán rẹ fún ọ ó bẹ́ẹ̀ náà lọ́ọ́ wà eléyìí ọwọ́ àṣẹ sábàbí kọ́kàn rẹ ọmọ dúdú ọkàn rẹ ọmọ le bẹ́ẹ̀ náà ni ọkàn rẹ ọmọ burú débi wípé okùn yọọ máa yọọ máa yọọ máa yọọ máa pẹ̀lú ara wọn wọ́n máa pẹ̀lú ara wọn fẹ̀gbẹ́tira wọn nínú ọkàn rẹ títí gbogbo ọkàn ó fi wá di tó ṣókùnkùn tó dúdú birikiti ọkàn tó bá sì di bẹ́ẹ̀ orí kan ò ní ráyè wọbẹ̀ nítorí pé wọ́n ti tilẹ̀kùn gbogbo ilẹ̀kùn ti wà ní títì báwo wá ní rere ṣe lè wọbẹ̀. eléyìí yóò ṣe sábàbí kí ìmálẹ̀ ti ìgbàgbọ́ òdodo iná rẹ̀ iná ìgbàgbọ́ òdodo nínú ẹ̀mí rẹ̀ iná ìgbàgbọ́ òdodo nínú ẹ̀mí rẹ̀ yóò sì máa lẹ títí tí ó fi wá di pé àìsí máa ó ti di tó dúró ṣinṣin sínú ọkàn rẹ̀. yóò sì ti di ńtọ́jára rẹ̀ ló ń tẹ̀síbẹ̀ tí ò sí tó lè mú kó ń bẹ̀ mà nígbà tí kú bá wá dé aburú yẹn wà pọ̀ aburú tó sì yọ pọ̀ nítorí pé ìfẹ́ eléyìí tó ní sọ́lọ̀ kò nífẹ̀ẹ́ sí ma lọ́kàn rẹ̀ ńgbà tí kú bá dé ariwo ilé ayé lọ́mọ pa ẹ̀yin èèyàn wò mí ni ọmọ dàbí ìgbà tí kìnnìún ìfẹ́ máa mú mi lọ. ẹ̀ ń wò mí ni lágbájá ọ̀rọ̀ kọ́ńtrákìtì tá à ń sọ ní òní àti o kíní tí mò ń wò yìí fẹ́ mú mi lọ ni ẹ mẹ́jì orí mi mú o ẹ mẹ́jì orí mi mú o fẹ́ bà tèmi dẹ́nu o. Allah tiẹ́ ti bàjẹ́ tẹ́lẹ̀ náà kí là ń pèlè ayé irọ́ lásán ni wàláhì irọ́ lásán ilé ayé dà gẹ́gẹ́ bí ó dà gẹ́gẹ́ bí ẹfun eléyìí tá a fi sọ́wọ́ ni. táwa ti ọwọ́ yẹn pẹrẹsẹ níwájú atẹ́gùn sọmi kí tí ẹ̀fúùfù bá dé mi má lọ́wọ́ rẹ ọ̀mà àmọ́ wá bí ọ pé ẹfun ti ń bẹ lọ́wọ́ rẹ ńkọ́ ẹ̀fúùfù lẹ̀lẹ́ ti gbé lọ bílẹ̀ ayé ṣe rí nu gbogbo ọlọ́ta aláǹkójọ bó ṣe rí nìyẹn torí tó wọn bá lọ ọmọ ọlọ ìwọ náà lọ ọmọ lọ́njọ́ kan a sì ní kó lọ síbi kankan àwa wá ti torí pàǹtípàǹdà yìí agbàgbé nǹkan tí ó ṣẹ́kù ọ̀pọ̀lọpọ̀ nínú wa àkẹ̀sìn kún kankan àkàìmánì kún kankan àkàkà tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àkàkùn kankan kódà lọ́pọ̀lọpọ̀ ẹni tó bá tún lòún sẹ́sìn ẹ̀rí padà dálẹ̀ wọn ṣe tọ́takùtà ọlọ́run tọ́takùtà ànábì làwọn tún ṣe kí ló dé. àwùjọ tó àwọn ọ̀kẹ́sìn kún ìwọ náà tó tún wá fẹ́ sẹ̀sìn eléyìí tí wọ́n ń ṣe tí wọ́n fi jèrè tí wọ́n fi sórí ibú ló tún ra gbálé. ọ̀nà àti wá sórí ire dà ọ̀nà kàtúbọ̀tán dáadáa a sì ń fẹ́ kàtúbọ̀tán wọ́n dáa ebe àwọn afẹ́ wà àlìjẹ́nà làwọn fi ń ṣe islam ṣé bá a sì wá wọ àlìjẹ́nà iná là ń ṣe islam àfẹ́ wọná. làṣẹ́ńtẹ̀ lẹ́tà nàbì Muhammad sọlọ́láhu aleyhi wa aleyhi wa sẹ́lẹ̀m ǹjọ́ lè ṣe àpèjúwe báwo ni wọ́n ṣe ń tẹ̀lé tà nàbì sọlọ́láhu aleyhi wa aleyhi wa sẹ́lẹ̀m ó nínú wa ti lomi ànábì tiwọn. ó láwọn ṣéwù kan ó láwọn kan ó láwọn bàbà kan ó láwọn kan àwọn ẹlẹ́ni tó ṣe pé tó bá bá sọ̀rọ̀ kò lè takò àwọn ẹlẹ́ni tó ṣe pé ìlànà wọn ò ṣe má tẹ̀lé lọ́dọ̀ tiẹ̀ o sì lọ fẹ́ wà lìjẹ́nà ọ̀fẹ́ wọná ọ̀nà tí wọ́n wá gbà wà lìjẹ́nà tí wọ́n gbà wọná òfin ilẹ̀ lẹ́yìn ònù ètò àwọn afi wọná tààràtà ńlọ wa mórílé wọn alátùbọ̀tán rẹ̀ ọ̀dà ó ti ṣe fẹ́ dà ó ti ṣe fẹ́ dà ẹ̀yin ọmọ pé ẹ̀sìn ó ju gbogbo nǹkan lọ ni kò sí ntọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó bá fún yàn láyé tó lóore bí kó fún yàn lẹ́sìn gbogbo ntọ́lọ̀ ń bá fún yàn tí ọba ti sẹ́sìn bẹ̀ wọn ò fún ọ lóore àdánwò ni wọ́n gbélé ọ lọ́wọ́ tọ́lọ̀ ń bá fún ọ lẹ́sìn tí ọba fún ọ ní nǹkan míì gbogbo oore lọ́lọ́wọ́n bá fún ọ tọ́lá jẹ́ pé ẹ̀sìn òdodo ló ń ṣe o tọ́jà pé lánàá nabi Muhammad sallallahu alayhi wa sallam ló wàláhì okú oríire akaramakumọlá kò sí tàbí ṣùgbọ́n ntí máa mú kí àwọn èèyàn tí máa mú kí fẹlẹ ayé kó borí lẹ́mìí wọn òun náà ní sí sọ̀rọ̀ alẹ́ fàyè tí yẹn bá ti sọ̀rọ̀ alẹ́ fàyè yìí kò sí tàbí ṣùgbọ́n ilé ayé ìfẹ́ rẹ̀ yọ jọba lẹ́mìí èèyàn ẹ̀yin náà máa wo ọ̀rọ̀ tí máa jáde lẹ́nu yín jù sọ̀rọ̀ nípa fẹ́ràn ilé ayé ni àbá fẹ́ràn ọlọ́ọ̀ sọ̀rọ̀ nípa fẹ́ràn ilé ayé ni àbá fẹ́ràn ànábì sallallahu alayhi wa alihi wa sallam máa díjà àtàwọn ọ̀rẹ́ yín àtàwọn èèyàn yín àtàwọn ọ̀tá yín kí ni díjà ni àbí Ọlọ́run àbá kó ní rẹ̀ léèrè ibi tó ti mànú ayé tó mú ṣebí káràkátà lẹ́ ń ṣe tí wọ́n pèsè fún sọ̀rọ̀ à tẹ́ẹ̀dìde ẹnìkan sì sọ fún yín pé à lágbájá wọn máa ń pèpè fún sọ̀rọ̀ à ẹ̀ẹ́dì á lọ mọ́ṣáláṣí tẹ́ẹ̀dìde ẹ̀ kúkú dìde ẹ sọ pé sọ̀rọ̀ àti ọlọ́ọ̀bì kan bàbá délé àmọ́ ṣe gbogbo ẹ̀ ẹ jẹ́ ń dá àwọn kọ́sítọ́mà lóhùn máa dá wọn lóhùn títí dé sáré bàbá àtijọ́ gbẹ̀ndà òkè àmọ́ tún dá wọn lóhùn. àkàràmàkùmọ̀lá ṣèbá àwọn kan náà pera wọn láàfáà wọn kóra wọn jọ wọn láwọn bá wọn so yìgì wọn wá jókòó bẹ́ẹ̀ fáá títí àsìkò sọ láti gbogbo wọlé wọn sì jókòó wọn gan rẹ wọn ń pèpè fún sọlá èyí tó kó wọn lọ sóde wọn wojú ta ni ó dìde kọ kábùkù ta ni ó dìde kó ń lọ ṣe sọlá ti kọ kábùkù òun ọ̀gá yín ò dìde ẹ̀yìn ọ̀wà á dìde sẹ́yìn sọ pé ẹ̀mẹ̀sìn jó ń lọ ni ẹ̀ wo lódò burúkú aláìlẹ́sìn rárá tó ń tanra rẹ̀ jẹ tó gbósùká lórí tó lòún wẹ́ láwàní kí ni ìtumọ̀ aláwàní tó wẹ́ ìwọ tó kẹ̀sìn kún kankan wọn wá látúbọ̀tán rẹ̀ burú ó bàjẹ́ kí wọ́n á ní yàyín lẹ́nu ẹ̀yin ọ̀kẹ̀sìn kún àtúbọ̀tán rẹ̀ ti fẹ́ dà akramakumullah ṣebí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa gbàdúrà wọn tí wọ́n ní owó nígbà tí wọ́n rí ayé tán wọn ò ráyè fọ́lọ́ wọn máa so bóyá wa ni ẹ wá látúbọ̀tán rẹ̀ burú tẹ́ ẹ bá tiẹ̀ gbọ́n tí ń sọ́njọ́ tó kú ó burú jáì tẹ́ ẹ bá rí nǹkan ṣẹlẹ̀ sí kó tó di kó kú ó bá lù mà. àtúbọ̀tán wèrè sì fẹ́ dà ẹni tí ọ̀kẹ̀sìn ọlọ́run ọba kún ó rò pé owó ni gbogbo nǹkan ni sí ọ̀rẹ́ láì ọ̀ràn ńlọ́wọ́ ń jẹ́ tẹni tí ọba lù lọ́nà sọ̀dà. akaramakomola bóyá àtúbọ̀tán wa sì fẹ́ dà obìnrin tó wà lé ọkọ láti bí ogún ọdún wọn wá bí ọkọ léèrè kí lẹ fẹ́ sọ ń pa ìyàwó yín tó kú yìí báyìí ó ní láti jọ́ tó ń ti fẹ́ ohun orí kọ́ gbàgìrì kọ́ sálùwàlà à ń bọ̀sibọ́sí pé yóò ṣe sọ̀dáàtì ẹ dákun torí tọ́lọ́ àtúbọ̀tẹ́ ti fẹ́ dà ọ̀kan nínú ìjọsìn tọ́pọ̀ jantirẹrẹ nínú Islam ó ní sọ̀láàtì tá à ń ṣe yìí sọ̀láàtì yìí ó sì hàn púpọ̀ láti tètè mọ̀ mùsùlùmí lágbájá lágbájá ìṣe mùsùlùmí ọkọ lòun ò rí kọ́sálùwàlà sísìn náà wá rí mọ́másì ni wọ́n súnmọ́ra wọn ọkọ súnmọ́ ìyàwó ọ̀sà ti ka máa ń jọ pé ń ṣe sọ̀lá àtúbọ̀tán ṣe fẹ́ dá ìwọ́n tó sọ yìí pé ó fura wípé gbogbo ìgbà tó bá sí lóhùn ìlà àárín ìrẹ́ àtàwọn èèyàn máa dàrú ẹ dákun ẹ gbọ́rọ̀ gbogbo ìgbà tó ń bá sí lọ láàrin òun àtàwọn èèyàn máa dàrú tó yẹ dákun ẹ jẹ́ kí ẹ jẹ́ kó wọn yẹra fún ìsìn lọ. ṣé ọkọ ọmọlẹ́yìn ṣètọ́ nínú ẹ wá látùbọ̀tán rí ọ̀dà ó ti tẹ́ dà ọlọ́run bíi sálábòsì ọlọ́run ní mo dá ọkọ lè sìn mí ni ọlọ́run ọ̀dá wa fún ká jẹ ká mu síbẹ̀ ìlẹ̀ sanra yín jẹ níta jẹ náà ni níta jẹ ni níta jẹ là ń wá ọlọ́run mẹ́ta pàdé ní ọ̀jẹ̀ wa nǹkan kan padà jọ ń dọ̀kan ni ikú. so o ti rán ọ̀ ń tara rẹ̀ dànù ọwọ́ alábọ̀tán ti lágbájọ ọ̀dà ó ti ṣe fẹ́ẹ́ tẹ́ gbàtà àwọn ẹrú ọlọ́run ọba kan ń sin ìwọ́n bẹ́ẹ̀ ń orin ní gbọ́ ọlọ́run sì tún fún àwọn èèyàn sìkẹ́ rẹ̀ wọ́n ń kìlọ̀ fún bàbá lọ gbogbo ẹ̀dá ń ṣe re sára rẹ̀ re ọ̀sọ́ rẹ̀ bí ó gbé yá o wọ́n ti sùpọ̀ lọ́run rán ọ sí mi bá lẹ́fù tí wọ́n rán ọ sí mi yìí náà ni ọwọ́ akú ẹlòmíì orin ti ẹlòmíì nígbà sọ fún gbogbo kò sì ní kó àfikọ́lọ́ wọn bó ní kó kó ajẹ́kọ́lọ́ yìí náà lọ́yẹ ká máa ṣe kínni ká máa rawọ́ ra ẹ̀bẹ̀ sí i ó ní rárá máa pọ̀fọ̀ mi jẹ́jẹ́ ọwọ́ kú ẹ wá látúbọ̀tán wèrè ọ̀dà àtúbọ̀tán ti fẹ́ da sọ́fọ̀ pa ọ̀fọ̀ àdánù ọ̀fọ̀ òfò ọ̀fọ̀ tí ò pé kọ́ ọmọ ẹni tó fún kú wá wọ́n fún. wọ́n ìwọ ń fowó kọ́mẹ́sẹ̀ ọ̀ ń fowó kọ́lé ijó ilé ijó ló ń fowó tiẹ̀ kọ́ wọn á ní bàbá yẹn kú àtúbọ̀tán rẹ̀ ọ̀dà ó sì fẹ́ dà ìwọ tó yẹ pé àáké lọ yọ sẹ́sìn ọlọ́ tó ń fi ń sa tó ń fi ń sa ipa àfikún owó sẹ̀ ó wò náà ni àwọn ọ̀fẹ́ rí ọ ó kẹ́ ọ alátúbọ̀tán ọ̀dà ó sì fẹ́ dà náà rí ó sì fẹ́ dà ìwọ tó jẹ́ pé ọmọ ọmọ rẹ tún ṣe ọmọ tàwọn ọmọ ọlọ́mọ bàjẹ́ ọ̀n bà gbèsè ayé àwọn ẹlòmíì jẹ́ ọwọ́ alátùnbọ̀tán nígbà tí bàbá yẹn ó kù ọ hàn kó lórí ibú ni kò sẹ́ni hàn kó lórí ibú ni nígbà tí wọ́n ń fẹ́ kí ti ọ̀dà tó ń sì ń fẹ́ kí tọmọlàkejì ọba jẹ àtúbọ̀tán rẹ̀ sì fẹ́ dà ẹni tẹ́nì kan bá kú ládùúgbò tí ó jáde síta lọ́sọ̀ mi mọ̀ pa àwa náà là ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi náà mọ̀ pa ìwọ gẹ́gẹ́ bíi màlẹ́kà kú wọ́lọ́pá wọ́lọ́pá wọ́lọ́pá àjẹ́ oṣó emèrè olórí ibú níjọ́ kú wèrè tiẹ̀ náà àfa ní yorùbá lẹ wọn ló ti kà tọ́ba ti kà wọn ni wọ́n sọ lóko àfi bí ẹni tó ṣe zìnà ẹ mọ̀ pé <laughs> wọ́n ń ta kò fi ọlọ́ àwọn ń sì mú ti ọwọ́ ara wọn tó ta kò tó ọlọ́run sẹ́ ọlọ́run sọ pé abilékọ tọ́ba ṣe zìnà ẹ sọ lóko títí tí èkó lọ́dọ̀ ẹ̀yin yorùbá nìsín ìyá kan jáde onílágbára tó kúnjọ ni òun ló ń pa ọ́ àfẹ̀tò tí ó jẹ́ pé ẹlòògùn fún títí títí tí ọ̀gbọ́ọ̀gùn tó kú òun náà ló ń pa ó àwọn ọmọ tó kú jọ ni òun ló ń pa wọ́n ó kí ni yòówó ṣe wọ́n ní jọ abáfojú kan bí níbi ìwọlẹ ọyá oko máa bọ̀ kálukú ọbẹ̀rẹ̀ sí ní ilẹ̀ lóko wọ́n rí pa wọ́n pa wọ́n wá ní ah, wọ́n pa ìyá yìí ń pakú pa àtúbọ̀tán wèrè ti fẹ́ dà àtúbọ̀tán wèrè dà ìwọ́n mọ̀ bó lọ ń sá lọ bí yẹn bá sì fẹnu jẹ́wọ́ pé mi mo ṣe nǹkan báyìí wọn ò ní ní kọ́ lọ mẹ́rin wa ọmọ ní ọbẹ̀ tó wà nù sásùn èmi mo kó jẹ wọn ní ká tó gbà mẹ́lẹ́rìí méjì wa ẹ̀ gbádùn bí ọjọ́ pò ń lọ fẹnu ara rẹ̀ jẹ́wọ́ èmi mo kó ọbẹ̀ jẹ ó ti tó torí ẹ̀ lòfin ṣẹ̀rí àsọ wípé al-iqrar sayyidul jíjẹ́wọ́ òun gan lọ́gá gbogbo ẹ̀rí àtúbọ̀tán ṣe fẹ́ da àjàmà nígbà tẹ́ rí pò ẹlẹ́yìn òṣètò ọlọ́mọ ẹlẹ́ṣètò ọlọ́mọ ẹ dákun bò látúbọ̀tán ṣe fẹ́ da gbogbo òpò tí wọ́n ń rí láyé yìí àti ẹtí ó nítumà àti ẹtí ò nítumà gbogbo ẹ̀ pátá tí ọmọ èèyàn bá ti débẹ̀ wọ́n máa sọ̀rọ̀ àwọn dọ̀tọ̀ lọ́ọ̀ni wọ́n èsì lọ́ọ̀ máa ẹ dákun àtúbọ̀tán ti fẹ́ da ọ̀n pẹ́ kó tó kú báwọn sọ́jà kí wọ́n máa fọn fèrè kí wọ́n máa yìnbọn pé lẹ́yìn ọ̀dà mọ̀ kankan lọ́dọ̀ ọlọ jáàrú náà mà tí ẹni tí ń lọ jáàrú náà mà ń lọ iná ni ọ lọ sọ́jà kan ò lè gbà á lè. torí ẹ àtúbọ̀tán ti fẹ́ da ògbélé ayé ò ṣe tọ́lọ́ kàṣetọ́nì ló ṣe oríire ti fẹ́ jẹ́ tiẹ̀. torí di eléyìí ẹ jẹ́ ká gbìyànjú àmẹ́ni tó bá ti lè kú pínrín àbámà ló kù àbámà ló kù àbámà póríṣiríṣi àbámà pé ah ọlọ́run mo dúpẹ́ pé mo ṣoríire àmọ́ mo kábàámà pé tí mo bá ti mọ̀ pọ́ ní ní kú ń bọ̀ ní ìbá tún ṣàlékún dáadáa àbámà kejì kọ́ má fi ṣe àwa òun náà ni pé ha tó ń bá ma ni wọn bá ti gba Islam òun sì ń gbọ́ tó ń pariwo gbàgbà Islam kẹ́ máa ṣoríire àmọ́ òfin tí pàlàbà rẹ̀ àwọn olórí ibú nù ọlọ́mọ sì wà lórí ibú. wọ́n sọ ìtàn ẹnìkan wọ́n lọ wà nílé ìwòsàn níbi tí ẹni tí wọ́n bá gbé wọn sí abala abẹ ń tẹ́ ń bùkátà mójútó tó lóorìn ọwọ́ àwọ̀ à ń bẹ pẹ̀lú àwọn èèyàn míì náà tọrọ tiwọn náà ń bùkátà mójútó bẹ́ẹ̀ ẹni tó wà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó wá fura sí pé arákùnrin tí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ àwọn yìí àwọ̀ ara rẹ̀ ń yí padà láti gbàdégbà bí kéèyàn ó di funfun kó tún yí padà kọ́dà aláwọ̀ yeye ó tún yí padà lójijì ló bá di dúdú gbàtọ́ á di bẹ́ẹ̀ ẹnìkan nínú àwọn ẹni tó wá wà ń bẹ òun ma alukurani ké dáadáa asaudiya ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ó wá lọ sí ọ̀dọ̀ aláàárẹ̀ yẹn ló wá bẹ̀rẹ̀ sí ní ké alukur'ani sí lára ó bẹ̀rẹ̀ sí ní ké alukur'ani sí lára wọ́n wá ṣàkíyèsí pé ńgbà tó ké alukur'ani débì kan arákùnrin yẹn omi kanlẹ̀ tó hùn rárá tó bani lẹ́rù ẹni tí wọ́n ń ké alukur'ani wọ́n aṣàfẹ́yìn ẹ̀rù bà àwọn èèyàn tó wá wo àwọn aláàárẹ̀ tó kú ń bẹ̀ wọ́n á sọ pé kó dákun kó tẹ̀síwájú pẹ̀lú àdúrà ti ń sèwọn kó sáà máa kí alukur'ani sùn lọ́wọ́ pé ah pẹ̀lú bọ́kùnrin ti ṣe mí kalẹ̀ pẹ̀lú ohun tí ó lọ sókè rárá yìí ẹ̀rù ń bà wọ́n tẹ́lómi bá wà tó náà tún lè ké bẹ́ẹ̀ kọ́ wa kì ọ̀dọ́ kan bá wà òun náà bá sì gba alukur'ani ẹni bá ní bá ní bá wọ́n wá ní irú mímí tí arákùnrin yẹn mí ba ọkùnrin àkọ́kọ́ lẹ́rù ọkùnrin wa mírù rẹ̀ wọn ọwọ́ adá mi kàn kúrò fún nílé ayé ń gbogbo ẹni tó wà nù ọdún wọn dìde wọn ìgbà tí wọn máa wádìí kí ló dé ẹni máa tí ara tí ó sì máa yí padà láì òkú òun funfun òjijì ó tún di dúdú ńgbọ ya dúdú yìí tún di birikiti birikiti birikiti kí ló dé. àwọn èèyàn rẹ̀ níbẹ̀ láàbì ni wọ́n ní arákùnrin àwọn yìí báyìí nítorí ṣẹlẹ̀ òun náà ní pé wọ́n yìí ṣe sọ́láàtì wọ́n yìí ṣe sọ́láàtì rárá ẹ mọ̀ pé kò sílùú tó daràn ò sí ìlú dáa ṣùgbọ́n ẹni tí ń gbé bẹ̀ lè má dà wọ́n ní wọ́n ṣe sọ́lá ẹlẹ́ẹ̀kejì wọ́n máa sábà ná owó wọn sídìí mímáa lọ àwọn àlú òkèèrè lọ́pọ̀lọpọ̀ ìwádìí sì fi hàn pé bàjẹ́ ni wọ́n ń lọ ṣe lọ́n ǹgbà àyè ìbàjẹ́ ọ̀gbá nínú orílẹ̀-èdè tó wà owó téèyàn á máa kó jọ fi ṣeré láyé òun máa wá lò láti máa fi gbàwé àti lọ sáwọn àlù òkèèrè lọ ṣèbàjẹ́ lọ ṣe zìnà lọ nánàkúnà lọ mutí nílùú òkèèrè kó tó wá padà sínú ilé nígbà tí ọ̀rá yìí rẹ̀ ń bí. wọ́n tún wá ní ó tún wá hàn wípé wọ́n ń bẹ nínú ẹni tí máa ta tí máa ta kokéènì tí máa kókó kínka ẹlẹ́kùn ẹ̀wọ̀ àtúbọ̀tán burúkú ìwọ náà yẹ kó dúró ó dìgbà títí ẹ náà bá tó burú báwọn ó dìgbà títí ẹ náà bá tó ta báwọn ó dìgbà sára yìí bá fi tiẹ̀ náà kọ́gbọ́n kó tó dikórì rẹ̀ wá pé nítorí pé ẹni tó bá dúró pé fi tèmi kọ́gbọ́n àwọn ní nǹkan ṣe ẹni tó bá fi tẹlòmíì kọ́gbọ́n òun lọ́bọ́ lọ́la káfíńtà lomi kọ́gbọ́n lọ yẹ wa o ka jókòó tẹ̀tẹ̀rẹ̀ pé ẹ wá fi tèmi o ẹ ká ara wa ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká wa muhammed sallallahu alayhi wa sallam méjèèjì gan sọ ó ní eyín ni ká fi di súnà torí kí má bàa torí tó bá pé eyín ọ̀kan lásán abá fi dì í mú tí wọ́n bá yọ lẹ́rọ̀ tí ọ̀bá bọ́ wọ́n lè yọ lélẹ̀ kọ́ yọ tẹ́yìntẹ́yìn ànábì kan ní sọ fún wa o eyín parí ẹ̀kẹ́lẹ́ fi dì í mú torí pé ẹni tí wọ́n fẹ́ gbà mọ́ ọ lọ́wọ́ wọn pọ̀ tá à ń bá ń fẹ́ ká túbọ̀ táwọ́ dá tá a sì ń fẹ́ ká wà àlìjẹ́nà torí ká lè wà àlìjẹ́nà làwọn afi ń ṣe Islam aláàfẹ́ wọná làá ti ń tẹ̀lé Muhammad sallallahu alayhi wa alihi wa sallam káàdì bá nírú àtúbọ̀tán tó dáa báyìí jama ẹ jẹ́ ká di ẹ̀sìn wa mú dáadáa ẹ jẹ́ ká máa rántí wípé ọjọ́ kan bọ̀ dáa ní sí má ká sì má gbàgbé ọwọ́ ọ̀wọ́n bá ń tọ́lọ́run bá ti fún wa ṣé ká tó lọ òun náà ni ó kù fún wa ẹ á ṣe dáadáa kọ́kọ́ ẹ á ṣẹ̀sìn kọ́kọ́ torí pé bẹ́ẹ̀ lẹ̀san dáadáa ó sì pọ̀ fún wa ọlọ́run kó jẹ́ kí ẹ̀san dáadáa ọ̀pọ̀ fún gbogbo wa ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa kó fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí ojú ọ̀nà tọ́tọ́ ọlọ́run ẹlẹ́dàá wa dákun má sì wá darí má sì wá lẹ́ni tí ṣètọ́ọ̀nì tí ó rí ọdẹ rẹ̀ ṣe ọlọ́run ẹlẹ́dàá kó ṣe wá lórí rẹ̀ aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير واشهد ان نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحون يقول الله عز وجل يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون عباد الله لأن kótóbá tó اسي عليه ṣe àlàyé tí sì ń bẹ nínú lànà ilé ìtẹ́sìn ìsìláàmù tó mú wa tánàbí wa sallallahu alayhi tó sì ṣe ìyànnànà rẹ̀ ikú ká máa bẹ́ra wa wò nítorí wa ǹjẹ́ ni bá wá bẹ̀ wá wò nítorí wa kí wọ́n á ní ní ká ṣe fún wa ó nínú ẹgbàá wọ̀ọ̀rọ̀ látọ̀dọ̀ رضي الله عنه النبي محمد صلى الله عليه وآله وسلم قل من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت متفق عليه أنا بني يعني كان تبقى بلوم بقوا تجوكني kọ́ máa ṣàpọ́nlé àlejò rẹ̀ àti pé ẹnikẹ́ni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ àti ọjọ́ kẹyìn kọ́ ya sokun ẹbí rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ àti ọjọ́ kẹyìn kọ́ máa sọ ọ̀rọ̀ rírí lẹ́nu tàbí kọ́ dákẹ́ alimami Bukhari àti Muslim ló gbà wá èyí rí hàn wá pé nínú àmì pé mo gbọ́ ọlọ́run gbọ́ nínú àmì pé mo gbọ́jọ́ gbẹ̀ndàkìyàmọ̀ gbọ́ òun náà ní kí n ṣe àpọ́nlé àlejò mi islam òun náà lọ́kọ́ wa ń dáadáa gbogbo dáadáa ṣe àpọ́nlé àlejò rẹ abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma ọlọ́nàbí wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n wọlé wá bá mi wọ́n wá ní alam ukhbar annaka taqumu al-layl wa tasumu an-nahar ǹjẹ́ wọn àti sọ fún mi bíi wípé ìwọ ọmọ ń fòrú ṣe kìyàmù lẹ́yìn ó sì máa ń fi gbogbo ọ̀sán kẹ́nu rọ́sẹ̀sì fọlọ́run ọba bí qultu bala mo ni ìrẹ́ ànábì ànábì sallallahu alaihi wasallam ní fala tafal wọ́n tún ṣe bẹ́ẹ̀ máa o qum wa nam nítorí ọmọ ẹsẹ̀ ní ìsinmi pé tó bá jí lóru ṣe sọ láti débì kan kọ lọ sùn kì í ṣe pé gbogbo òru wasum waftir ṣe máa ṣe sùyà láwọn ọjọ́ kan kọ́ máa fà àwọn ọjọ́ kan sínú má sì wájú ọjẹ́ pé ọlọ́gbọ̀nragada lọ́wọ́ máa bá a lọ gbogbo ọjọ́ ayé ọmọ ṣe sùyàmù fa inna li jasadika alayka haqqan nítorí pé dájúdájú ara rẹ ara rẹ ó ní ìwọ lórí rẹ má fi àṣejù má fi hàn ara rẹ léèmù tó ń tipa fẹ́ wà lẹ́jẹ̀nà ìwà tún wà sí nítorí pé ẹni tó bá jẹ́ agẹ̀sìndẹ̀sìn léegun ẹ̀yìn kò ní débi tí lọ. E ò sì ní máa bẹ láàyè torí anabi sallallahu alaihi wasallam ara rẹ̀ ó ní ìwọ lórí wa ina le aynayka alayka haqqan ẹyinjú rẹ̀ méjèèjì ó náà níwọ lórí rẹ̀ ẹyinjú méjèèjì níwọ lórí ìwọ tó o máa kàwé nínú òkun tí máa sọ pé tó rí ń ká bẹ́ẹ̀ ni mò ń rí ọ̀ ń kojú lára ojú ọ̀padà jẹ́ kó fi ọ́ lẹ̀ òun lọ lé mọ́ ọ lọ́wọ́ kí wò ó tó torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ mójútó ẹyin rẹ̀ Ẹyin ó ní ansẹt tẹ́ máa gbé ansẹt ká nínú òkùnkùn tí ò sí malẹ̀ míì ju ìmọ̀lẹ̀ ansẹt yẹn nìkan lọ ma pé kò sí bọ́kùnkùn ṣe kùn mo bá ń browse ansẹt mi máa tán máa browse ansẹt browse ẹyin náà tí padà di èèyàn ní ríran dáadáa mọ́ ẹyinjú ó ní ìwọ lórí wa jàmá ẹ̀yin ajórin tẹ́ǹjórin ẹ wàá máa gbé ẹyinjú yín ẹ máa sun máa ń tẹ́ǹfì ń jórin gbogbo ẹ̀ta aná tó ń mú jáde pàà ẹ máa fojú pàdé ẹ̀ lágbájá sẹ́kìnní yóò sì ní pa ojú rẹ̀ láàbí <laughs> ó ti mọ́ra nítorí ti ṣe é bọ̀ látijọ́ ẹ̀ máa kó palẹ̀ mọ́ kó palẹ̀ mọ́ nígbà tẹ́njú bá lọ má pé ya rẹ̀ àbí orogún ya rẹ̀ ní sí ọ. ṣebí wà tá máa fi sójú tí máa di kíkiní yẹn pa ẹyin jù la èló wọn ń tà kí ló dé tó ní rà kọjá pé ńlọ ń fi sójú àtọ́ bá ṣiṣẹ́ rẹ̀ torí kójú náà lọ ní ẹyinjú lọ nílò fi lè ṣiṣẹ́ táyinjú bá lọ tiẹ̀ bọ́ bẹ́ẹ̀ náà ni baba kápẹ́ńtà ti ń ké sotọ́ wa kọjú sókè. So ń gbá èso ìwọ̀n àwọn èso ti ń kàn báyìí kò sì fi nǹkan kan dí ojú èso wọn bọ̀ àfa ẹ̀yin jù lálejò lọ́ba di pé ẹ̀yin jù lọ ẹ̀yin mu'allim ẹ̀yin kà tẹ́ ẹ máa já ọmọ lọ́rẹ́ di ọmọ ń bẹ ẹ̀ẹ́nì gbalẹ́gba tẹ́ fẹ́ gbà ó orí ni wọ́n tàjẹ́ lọ́ba tájẹ́ ti orí kò bó kọ́ àsì lọ sẹ́yìn jù táwọn fọ́ ọ lójú mu'allim ni. ọmọ pé ọgbó kìbúkú nù tí wọ́n fi máa kì ọ́ láéláé ká lọ fọ yín lójú màmá ńgbà màmá tó di màmá dá màálímù wa ni báà mi lónìí máa lọ ilé kéwọn àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wẹ́ tẹ́ẹ̀ lé júwèé màálímù fún wa olórí ibú rẹ ti kú subhanallah <laughs> wọ́n máa fi àwọn tíkẹ́ẹ̀tì burúkú ránṣẹ́ sí ọ̀nù sàárè tọ́ ẹ̀yinjú wa ó ní ìwọ̀ lórí wa. anabi wa ni wa inna li zawrika alayka haqqan àwọn ẹni tó bá bẹ ọ wò àwọn náà ní ìwọ lórí rẹ ẹni tó bá bẹ ọ wò ó ní ìwọ lórí rẹ wa inna li zawjika alayka haqqan ìyàwó ẹ ó ní ìwọ lórí ẹ jẹjẹjẹjẹ lọmọ ọlọmọ ọba fẹ lomi wọn náà lọ lọ lọfọ ọlọdà bàbá rẹ láàmú ẹ fi fún wa á ṣe dáadáa á jà náà rere sánà rere náà sì lọ́pọ̀lọpọ̀ wá jẹ́ lónìí àbẹ́yìn náà rí gbogbo wàhálà ti fẹlẹ̀ láyé wá bí ọ̀pọ̀lọpọ̀ ìjọ́mọ̀re rẹ̀ ọmọ lórí kó tó gbọmọ ọlọ́mọ ìyàwó ni ńgbà tó gbà tán ọ̀hàn kọ́ dara burúkú wọn fọ́n fún àìmọye ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ń jojúmọ́ tọ irú àwọn eléyìí pé ìwọ ìyàwó rẹ fún pé ìwọ ìyàwó rẹ fún tó máa tẹ̀ sí rí ọlọ́nà ojú máa ń tì mí tójú bá ń tì ọ́ gbé ìyàwó rẹ gbé jókòó lé máa sojúṣe rẹ máa sojúṣe obìnrin kan náà fẹ́ máa kiri káyé kọ́ máa kiri bàtà gbogbo bàtà tí ń kiri náà wọ́n sì rò rẹ̀ ọjọ́ three five so ìwọ ọkọ o ò sojúṣe àwa ni ojú máa ń tì mí tó bá ti gbé gbà bàtà tó yọ ọgbọdọ jójú ó ti ọ ẹ pàdé nù sẹ ta torí pé ìwọ náà kúkú lọ dá lóko alimami Bukhari àti Muslim ló gbà wá anas ibn malik radiyallahu anhu ó ní òun sáré àwọn èèyàn bá wá kí òun ó wá sọ fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ ọyá ọyá ọyá gbogbo níta bá nílé ẹ máa gbé jáde ẹ máa gbé jáde ẹ máa gbé jáde kẹ́ fi àwọn èèyàn tó wá kí wa yìí báyìí ó nítorí pé mo gbọ́ sànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ti sọ pé matarimul akhlaaqi min a'malil janna ìwárí ń bẹ nínú àwọn iṣẹ́ tí máa gbéyàn alìjẹ̀nà. alimami tabarani àwọn ni wọ́n gbé jáde nínú tírà àwọn al-awsat bi sanadin jayyid nínú wọ àlejò òun náà ní pé tálejò yín bá fẹ́ dúró lọ́dọ̀ yín títí ijọ́ mẹ́ta ìsìláàmù gbà kó lè dúró ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ẹ máa tọ́jú rẹ̀ kódà àdìsí kan anábì sallallahu alaihi wasallam ní tí àlejò bá rí i pé ìjọ kìíní nìkan lẹ fóònù ó di dọ́kìtì ẹ̀ fóúnjẹ lọ ẹ sì mọ̀ pọ́nmi èèyàn máa jẹun ni tọ́ba mọ bí tẹ gbóúnjẹ sí kọ́ lọ bu etí ọ̀bà tó ẹ sì lẹ́tọ̀ọ́ àti bá wí torí ntọ́lọ́ sí lẹ́tọ̀ọ́ tiẹ̀ ní mú wọn náà má mú jẹran kan méjì lọ mo rò pé yé torí kọ́ mọ́ bàa lọ di wàhálà tọ́ ìjọ kìíní wọn ò fún ọ lóúnjẹ ńjọ kejì mọ́ oúnjẹ tiẹ̀ wọn ò fún ọ lóúnjẹ ńjọ kẹ mọ́ oúnjẹ má parẹ́ sí wọn lọ́rùn lẹ́yìn ìjọ kẹta wọn tí wọ́n bá tún sàánù rẹ̀ sàrà wọn tó sẹ́mi káwọn náà lẹ́tọ̀ọ́ pé ǹjọ́ ńgbà òlẹ̀ wa ń lọ báyìí kì í ṣe jọ́ọ̀ mọ́ ìgbà òlẹ̀ ń lọ báyìí aago mélòó lẹ́ẹ̀mọ́ lẹ́gbẹ̀rẹ̀ ń bì so Islam nìyẹn Islam ọ̀gbà kọ́ a jẹ́ pé àlejò yín ẹ̀kan lábùkù ẹ̀fìrarì àmọ́ oníkálukú ló dì wọ́n bọ́ bá ti lágbára mọ́ Islam ọ̀gbà kẹ́ lọ́ọ́ jalè o islam ọgbà kẹlọ tọrùn yín bọ́n tágbára yín ọ̀ka o wọn bá èyí wọn bá ní tí wọn bá fi pọ́n wọn náà lè jọ tẹ ọlọ́run eléyìí ni islam tiwa jọmọ ẹ jẹ́ ká mójútó àwọn nǹkan tí à ń kọ́ tá à ń gbọ́ torí pé àǹfààní pé mo gbọ́ ò ní pé mo lò kò sáǹfààní nínú pé mo gbọ́ mo fetí pàlàbà rẹ̀ ìbálẹ́jọ́ ní dàfúnitọ̀ tó bá di lọ́la kìyàmù ọlọ́nkọ́ máa ṣe ń táwọn à ń gbọ́ níbẹ̀lẹ́jọ́ aburú fún wa kárántí pé nínú ntọ́lọ̀ wọn ọba ẹlẹ́dàá wa tó wá ní ká máa ṣe fún anabi wa sallallahu alaihi wasallam ẹni tọ́lọ̀ ń ṣe sábàbí ká máa ká fi máa gbogbo dáadáa wọn yìí ó náà ní ká máa ṣe àsọ̀láàtì fún lọ́pọ̀lọpọ̀ torí pé ọlọ́run ẹlẹ́dàá wa gan àtàwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé wọ́n ń ṣe àsọ̀láàtì fún anabi wa yìí sallallahu alaihi wa alihi صلى الله عليه وآله وسلم فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم